له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته níbẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí adúpẹ́ fọ́nà ọ̀rẹ́ lẹ́dàá wa adúpẹ́ fún mẹ́jìmá sunnati lid-da'wati wal-buhuth lórí ṣíṣètò irú àpérò tó ní í ṣe pẹ̀lú òfin lókun lórí àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú mú lọ síwájú bá mùsùlùmí nínú ẹ̀sìn rẹ̀ àti ète rẹ̀ ọlọ́run ọba kó tó wà máa kún wọn lápá lẹ́yìn wá gbà náà a kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n wà ń kalẹ̀ ọlọ́run ọba kó sàlékún dáadáa fún kálukú wa kò tàbí ṣùgbọ́n ìgbé sọ́nà tí ṣe ìlànà anábì sallallahu alaihi wasallam la ó sì ń bẹ́ẹ̀. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orí ní àwùjọ wa. a bá tẹ́tí gbọ́ àwọn àdánisọ̀rọ̀ tó ti síwájú àwọn kókókókó táwọn olùbánisọ̀rọ̀ mú jáde nínú ọ̀rọ̀ wa kí ẹ bá létí kí ẹ máa fi gbọ́rọ̀ èèyàn ìfọ̀ àǹfààní pọ̀ nínú ìfọ̀ àbáwá sọ. gbogbo àwọn máa bá wa sọ náà bá kó sí wa wọn mo fẹ́ fi àkíyèsí kan pé tí wọ́n máa ń ṣe irú ìjókòó yìí wọn ti di oṣù kan òtó láti yànnà náà sáfẹ́ ìsúná yọkàn fi àwọn èèyàn mọ̀nà ni yóò mọ wọn lè sojú kòkòrò àti wàmà nípa súnà níta àgbàlérò kan nítorí pé tí ẹnìkan bá jáde nísìnyí pẹ̀lú fowó ìjókòó torí àtijọ́lá lọ́wọ́ ń sọ ike gbogbo tó ní í ṣe pẹ̀lú súnà ló ti mà dàmọ́ pé rọ́ọ̀nì ẹgbẹ́ ìyẹ̀pọ̀ wọ́ta àwọn onímọ̀ nídìí kan láti láti jẹ kó jẹ pé àwọn náà tó fi kún àwọn àdánilẹ́kọ̀ọ́ táwọn èèyàn táwọn tó ń bá àwọn èèyàn ṣe láti gbàdégbà àbítíra kan lélẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa súnà táwọn àpáwọn èèyàn táwọn èèyàn máa dára rẹ̀ bómi ìmọ̀ àmú yóò ti sábà bí kí gbogbo akálóyè nípa táwọn èèyàn náà ìṣàwọ tọba fi rojú ra bẹ́ẹ̀ lélẹ̀ náà máa wá bá ní wá lókè ọjà ọlọ́pàá òsínlọ. àmọ́ tí ọ̀pọ̀ èèyàn ló wà nínú àwọn ẹni tó ti pé tá a bá pé tá a lálò sọnà ọwọ́ méjèèjì wọn nà wọn tún nà tẹ méjèèjì pẹ̀lú ẹ tó ṣe ibi wọn ọmọ tí ń jẹ súnà gàgà kí ni jẹ súnà gàgà ọ̀pọ̀lọpọ̀ rò pé tí mo bá ti dáhùn gbàdé tẹ́wò mi ọ̀bá máa wọlé tẹ́sí ń bá mi sọ̀rọ̀ tó ṣe insha Allah insha Allah pé mo ti di àlùsùn náà ìdá ìnáwólá ẹ̀fọ́ tó yọ sọ́dún náà ti dọ̀sẹ̀ rà ìgbà mi kò sí tọ́pọ̀ àpọ̀ pẹ̀lú súnà tó ń gbé capitalization lásán lẹ́yìn náà wọ́n pé àwọn mí náà máa yí ọbẹ̀ àlùsùn náà láwùjọ wa jẹ́ pé ìmúra tiwọn náà di àlùsùn náà náà ni wọ́n sì máa ti torí wọ́n tẹnu àtẹ́lu súnà sìgá ẹ̀ wáyà wọlé ẹ̀ kà wọ́n dàlà bí àyè masha allah la kọta ìlàbílà kálukú ní rúkun ẹ̀wù ọ̀wọ́lẹ̀ ẹ̀ wá ní wọ́n ní kí lè bá wa afẹ́fẹ́ yàwó ni wọ́n á ní ẹ̀yìn yìí á àlẹ́ fọmọkùnrin yìí àìsè irú àwọn tí wọ́n lọ bákan náà gbogbo yìí tí máa hó tí lè bá jẹ. ẹ̀yin ọmọ wa gbìyànjú láti sọ pé ìyẹn sara wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ló tó ọ wúlò ni ọmọ pé sara wọn lùtún náà náà àwọn nǹkan náà jọ ní ìpàdé máa ń ara wa lódodo ẹ ara ni o káfíńrọ̀ pa ká dá ara o <laughs> ṣùgbọ́n mi gbogbo kìí sọ̀rọ̀ gbogbo sunna rẹ̀ náà ni dáalẹ́ ni tó dára rẹ̀ lójú ń bí pé tá a bá kówó fún kó fi ṣe business kò ní í jàǹbá kọ́nà òkè. ẹni tó náwó kan ẹ̀yìn èèyàn ló ti náwó. kò dára rẹ̀ lójú. ọ̀dọ́kè yóò kẹ̀ ẹ́ yín pé nínú àmàlà afẹ́ èèyàn mélòó nínú wa lọ sí àti ìyàwó rẹ̀ wọn náwó sókè èyí sì wọn lọ sọ ìyàwó rẹ̀ nǹkan jẹ́ rẹ̀. torí gbà tó fẹ́ wá nípa mẹ́tò lọ́wọ́ àtúntẹ́lẹ́ tánú abilé rẹ̀ fi ní ara ìjọba kì í lọ ọ̀gbà ìgbà tí wọn náà gbà fún bí ìyàwó rẹ̀. èèyàn mélòó lọ gbà fún bí ìyàwó rọ́lá. àkàrà mọ̀kànlá nípa ẹ̀sìn Islam yìí èèyàn mélòó nínú wa ló mọ nù rẹ̀ dáadáa kó tó máa sọ́npa rẹ̀ nù wa kọ́ náà sókè. ìbá pọ̀lọpọ̀ nínú wa irọ́ lásán náà ní ọmọ kankan pẹ́ ẹ̀sìn yóò tún ọmọ ya yọ ọmọ báwo èèyàn sọ̀rọ̀. sábà ti sọ̀rọ̀ yọ sọ̀kẹ́ after all ustaz lèmi náà after all ṣéwù lágbájá pèmí náà ṣe. sáwọlẹ́lá. ṣé bí a ti wá máa rẹ̀ ká máa rẹ̀ pẹ̀lú ẹ̀sìn àlè rẹ pé jáde rẹ bẹ́ẹ̀ eléyìí ló fà á ló fi jẹ́ pé púpọ̀ nínú àwọn ìtàn pèrè wọn lálùsùn lálẹ́ sẹ́ni kan láti lè tako wọn àbí àìgbọ́rẹ́ ni yé kan hàn sí wọn alárẹ̀ nìkan dípò tako àwọn àwọn ọ̀mọ̀nà náà fi bá rẹ̀ ní ṣe tí ìyàpá bá ti wà ju ká pè ní kèfèrí lọ àbí ká sì pè ní sáásẹ́ àbí ká sì pè ní gbogbo ẹ̀dẹ́ ẹnìkan máa sọ pé ah nítorí lágbájá náà di káfíà yọ sọ pé máa ń ṣe kàfé kókó èyí ọ̀pọ̀ àgbà náà máa ṣe ìrètí kó ti di kẹfẹ ní kẹfẹ. nítorí lágbájá náà di káfíà kó ká ìlà ṣẹkẹ tàbí títúkọ èyí bá ẹnìkan máa sọ wàhálà kẹdà. ilé ẹjọ́ ti jẹ́ pé sílànà àlùsùn náà wà lélẹ́yìn. gbèsè lànà àlùsùnà lélẹ̀ yẹn because àlùsùnà máa ń sojú kòkòrò láti kó àwọn èèyàn wà lè jẹ́nà wọ́n fẹ́ kó ṣe pé wọ́n fi jẹ́nì bọ̀ wọ́n lọ́rùn gbèsè pé wọ́n máa sojú kòkòrò láti yọ àwọn èèyàn kó láti jẹ́nà lọ sí náà because àwọn ni xírò lè nà àwọn lẹni tó dáa jù sáwọn èèyàn nínú àwọn èèyàn yẹn wọ́n àti ìtànẹ́bí sọ̀rọ̀ láti sọ pé ẹ̀yin lẹ́ẹ̀ máa fa àwọn èèyàn wà lìjánà pẹ̀lú kéèmì lọ́rùn. ìyẹn ní fáwọn òní fẹ́ wà lìjánà ẹ̀yin òfin tí èmi tí wọn lọ́rùn ẹ̀ máa wá wọ̀ wọn báàlù tó náà ti ṣe wà nù. kẹ́rìsọ̀hún àlẹ́ ìdáyé ti nà á àti ẹ̀mí sọ pé àjọtù àjọtù wà wọ̀ kẹ́rìsọ̀hún àlẹ́ ìdáyé ti nà kò sí mọ̀ kọ́ra nà. àwọn á gbìyànjú ni láti fi káwọn èèyàn mọ́nà lónìí kọ́ ẹbí bí wọ́n ti rí àwọn èèyàn ní Islam lọ́pọ̀ nù sẹ́yìn wọ́n sì máa pè ní sunna وبقدر ما يكون الواحد متشددا بقدر ما اعتبر من أهل السنة عند الجهال بيا بس تلتي nípa tó ti gbẹgbẹ rí o ti àdékò ní islam o ti gbẹgbẹ rí o ti àdékò ní islam yẹ́ẹ̀ bàbá nìyẹn. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ sọ mùsùlùmí ìbàlẹ̀ lé ìjàmà. nígbà táwọn èèyàn kọ́kọ́ ń lọ sí al-Jami'a al-Islamiyya tó ń padà bọ̀ tó ń padà délé wọ́n á rò ìgbé dáńpé súnà torí wọ́n fẹ́ kọ̀ yé ní kọ̀rí kọ̀dì wọ́n rò pé dáńpé súnà ní pé yọkàlùkù kò ní Islam kó kù nìkan ok tó bá kù nìkan ṣé ìwọ nìkan lọ́ọ́ máa dábẹ́ àlùjẹ́nà abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ tẹ̀fíìr tẹ̀bíyà kíjà mi àgbọ̀dọ̀ òfurọ́ pẹ́ ìran ọmọ India ìran ọmọ Pakistan níjàdí máa lè díẹ̀ ìran àwọn ọmọ North Africa sọ àwọn délé wọn kàfàrà kàdúgbò wọn kún ọ̀dà sínú àgbọn tẹ̀fíyà ó wá di kí wọ́n fẹ́ sọ ti sigma lára jáde ìlànìyà táwọn ọmọdé wa ti jáde ń bẹ wọn máa kàfàrà ọlọ́ọ̀ mẹ́tẹ̀ẹ́fẹ̀ làwọn ti jáde fún ikọ́ yẹn pé pé yẹn kékeré ayé ti máa yẹ ẹ̀sọ́ jẹ sọlọ ẹ wọ́n ti sọ yí pé ẹ wọ́n ti pè é alimẹsibúrò láyọ̀ kùnú tàbí à ìmáàmù lè yí padà kó di máàmù ẹ máàmù nìyẹn níjàmbá ìsìlámì ọ̀hún ní ìmáàmù tó máàmù lè yí padà di ìmáàmù nígbà tí dáná ìfura wọn pàkíyèsí gbogbo ẹ̀ ń jẹ́ jáde tó ṣe é pé kíkà pé yẹn pé bèrè káyọ̀ ẹ̀kọ́ ní islam ni rọ́ọ̀nù nínú sáyìn kìí ṣe mọ́tàdì jámẹ́ ìsìlámíyà kìí ṣe mọ́tàdì jámẹ́ ìsìlámíyà kó jẹ́ iye ọ̀dọ́rẹ́ lómi náà ní títí ń parẹ́ mọ́ ọ̀pẹ yọ̀ ẹ̀ pàtó bá ti jámẹ́ ìsìlámíyà kéèkéè yọ̀ yọ̀ tó wà yà lẹ́nu kò ní mọ̀ gbàdó ti fẹ́ máa fa àwọn àbá rẹ̀ ní káfí ní káyọ̀ ní kọ́pẹ́ kó jìnnà yìí ọ̀bọ̀n mọ̀kàn pàdé lọ́wọ́ wọ́n ní kó tó wá sí káyọ̀ wá kẹ́kọ̀ọ́ tẹ̀síìrì ní nàìjíríà bí. ìgbà tó wá dé káyọ̀ tó wá bá pé ọ̀pọ̀lọpọ̀ àbá àwọn wọn ti bá wọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbá wọn máa mú. àwọn tó dá wà ó mo yẹ ti dí wà ó ha. mo wá bí àwọn ẹ̀kọ́ àpò ìkó wa ní sẹ́yìn ìsìn wọn ní gbogbo ẹ̀ka àgùnmọ̀ lójú yìí wọ́n dà rúbọ lójú kọ̀ mọ́ bí ó tètè tó sábà tó pè wọ́n káfíìrì náà àtún àjókòó wájú káfíìrì máa kọ́ àdéhìí àjókòó wájú káfíìrì máa kọ́ tẹ̀sí. wọ́n ní pípín nǹkan kì í ṣe lálejò àfikún ọkọ̀ kìí sì rọ̀ láàárọ̀ tó àfikún ìdá torí di eléyìí eléyìí nígbà tó pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa kí ni manhajo ahlus sunnah wal jamaa ọ̀pàtàkì púpọ̀ pé kí irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí kọ́ máa wáyé lóòrèkóòrè nítorí pé àníyàn tí wàá da ti gbogbo àwọn ẹ̀yà wa tán láwọn tẹ̀lé súnà pé insha Allah àlùsúnà náà ni wọn nítorí pé àlàǹfààní kan àlérì kan tá a lè mú nínú kápẹ́ ìta àlùsúnà ẹ dákun kí láǹfààní dájú kò sáǹfààní kan tá a lè rí bẹ́ẹ̀ ṣe inú ìdùnnú tiwa náà ni wípé adúpẹ́ kọ́lọ́ọ̀ nta polongo tá n pariwo tá n pa àwọn èèyàn sí ọlọ́wọ́ bò ní kó kú dà tèmi náà la fi lé orin kí lè jẹ́ tiwa sí kọ́tọ́mà wa ni abẹ́ ti kọ́tọ́mà wa ẹ dáhùn o níbi mọ̀ ń tajà mọ́ wájú ẹgbẹ́ dání dẹ́ẹ̀dọ́ ẹ ní kúrò tó nítorí délé àdúgbò ẹ̀kọ́lọ̀ kọ́nà ọba kó túnbọ̀ ní kápọ̀ sí níbi sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ni pé tí wọ́n ń pè ní sunna bí sàdọ́lọ́ bẹ̀rẹ̀ bí ti jẹ̀dá kò ní kọ́ńdà sábà pé wọ́n rẹ́jísítà rẹ̀ sunna yẹn hiya islam wal islam huwa sunna nítorí kọ́kàn nínú méjèèjì ò lè dúró láì sí èkejì tẹ́lẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ nípa sunna kí ni wọ́n bá sọ̀rọ̀ pa rẹ̀ al-islam. eléyìí tó túmọ̀ sí gbogbo ẹni tí ìbá ti mùsùlùmí lọ́rọ̀ tí wọ́n bá sọ yọ̀ọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá sọ yọ̀ọ̀ àmọ́ tó bá jẹ́ mùsùlùmí ni wọn Islam ò tẹ́yà kó lára súnà súnà ò tẹ́yà kó lára ìlà. kò jẹ́ pé lẹ́yìn òye ọ̀bẹ torí ẹ̀ ní wọ́n bá sọ pé àlọ́ sọ́nù lẹ́tì wọ́n jẹ́ máa kí ni wọ́n bà lérò. àwọn mùsùlùmí àwọn mùsùlùmí nítorí pọ̀ lè jẹ́ mùsùlùmí láì tẹ̀lé lánàá ẹni tó lọ́ọ́ fi ìsìláàmù rà tí wọn bá sọ pé lánàá ẹlòmíì lọ fẹ́ tẹ̀lé ọjà pípé èsì náà tó lọ́ọ́ fi شيخ الإسلام ابن تيمية رحمه الله من وزراء من هذا السنة النبوية ونيا لونه في السنة تنصر العباد ومذهب السنة والجماعة مذهب قديم معروف سنة إن تثبت معروف قبل أن يخلق الله أبا حنيفة àwọn èèyàn ti máa súnà kọ́nà tó dá Abu Hanifa dábàá bá Abu Hanifa ló ti kéde lọ́dà alẹ̀ wà Málíkà dájú kọ́nà tó dá ìmáàmù Málíkì wà Shafi'i kọ́nà tó dá ìmáàmù Shafi'i wà Ahmad kọ́nà tó dá ìmáàmù Ahmad fẹ́yìn náwó mẹ́tẹ́rù sàhábà òhun ni lànà àwọn sàábé ẹ̀dá pẹ̀lú bá tó dàgbà àbí wọ́n náwó ẹni tó fẹ́ sori fún rọrùn kọ́dà ó. gbogbo mi tẹ́ bá lọ láyé láì kó bá gbọ́ gbọ́ rẹ̀ ta lọ. ọ̀rẹ́ sàhánà bí mo lè lọ ilé ayé táwọn pèrè àwọn ní ahẹ́lú ahẹ́lú ti dà kí wọ́n fọ́ ọ. sẹ́ẹ̀rì ẹbí kó wá dídá ní ahẹ́lú sunna ti wọ́n jẹ́ máa. tó eléyìí ni sunna nabi sallallahu alayhi wa sallam tó tí wọ́n ló ń sèwọ̀n ta lọ da alẹ́ òrùkọ yìí wa lóyún náà ọ̀nà ló fi ránṣẹ́ ta lọ wá fi tún náà ránṣẹ́. ẹnu rẹ̀ wọ̀ wọ̀ àbí òní wọ̀ wọ̀ wọ̀ wọ̀ àdúgbò ẹ̀fọ́. jama ahlu sunnati wal jamaa nígbà fẹ́ sọ nípa rẹ̀ kọ́ náà ní pé ìhàwó náà pọ̀ síra wa nígbà tọrọ wa bá fẹ́ dàbí ara wa. bàtẹ́ni bá wò pé lágbájá ṣàṣìṣe lágbájá ń ka ìdá lágbájá ti fẹ́ ìdúró ọ̀nà mi lágbájá ti fẹ́ máa ya pàṣọ náà sọ̀rọ̀ pé yóò máa ṣẹlẹ̀ náà nítorí pé àwọn èsè màláìkà alùpùpù náà wọ̀nyí máa wọ́n ní àwọn sàájú ànábì sọ̀rọ̀ bá àdùsọ́lá ipò wọn ga ju gbogbo àwa yòókù dá wa ní ìlànà wàlẹ́ ẹ̀ẹ́dẹ̀rì lọ́hùn-ún ẹ̀ẹ́dẹ̀rì ìgbà síbẹ̀síbẹ̀ àyè sọ pé mo ń tẹ lọ. a sọ́nà ní dídúró dọ́gba wọ́n ní sọ abíkà ti gbogbo àwa yòókù lọ yàtọ̀ sáà nàbí sọ̀rọ̀ wá àlè wà lùsẹ́lẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó sọ ní dọ́kà pé sọ àbí ìtẹ́ lọ. ẹ̀rí pé nínú súnà ìtayọ̀ ẹnu àlò ṣe ń bẹ̀. àwọn onífọ́nì ti gbé ya ah, olùmọ̀wá kọ́wà tí ìtẹ́ lọ tọ́wà tọ́wà lẹ́rìí kó sí àmọ́ àlùsọ̀rí kọ́ ọ wà o wọ́n lè sọ pé ṣé òun láì ó ti tẹ́lọ̀ bẹ́ẹ̀ ni lórí tọ́dún mẹ́ta lẹ́mọ̀ ó ti jẹun náà fẹ́ ó ti tó ọdún mẹ́ta ẹ̀ǹdí ń jẹun bí ìtẹ́lọ̀ olùkọ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ kú torí di eléyìí báyìí lọ́dọ̀ àwọn àjọṣe wọ́n ok táwọn sàhábà bá wa ta tó fi wọn ti ká àlùsùn náà ti gbà pé wọn lè tẹ́lọ̀ wọn máa tẹ́lọ̀ bó wàá là wà fúfú kúta jẹ́ fúrúǹtì náà tẹ́lọ̀ àbá ìtẹ́lọ̀ àwọn pírísìpù làkọ́kọ́ làkọ́kọ́ kọ̀ọ̀kan máa ń dá sí lọ́ba à ń tẹ́lọ̀ àbá ìtẹ́lọ̀ ok talẹ́ni tó pé tọ́jẹ́ hundred over hundred nínú pípé lẹ́sìn nínú wa sọ́wà bóyá ni tó ti àti kú ẹmu wa bóyá ni tó kù ẹmu wa sọ́wà kò sí adúgbò ẹ̀kọ́ lọ tẹ́lẹ̀ ìbáyé gbogbo wa àjẹ́ wípé ńgbà dáàbí pé dáàbí máa ṣàtìsí ó rọrùn náà lórí ojú ọ̀nà súnà dáadáa wà yìí náà kákà sí àbá mi ṣàtìsí wọ́n fi mọ́ wa ní ẹ̀ dáhùn èdè Yorùbá tẹ̀ ń sọ wọ́n fi máa ń yìn náà ok àmẹ́lẹ̀ yìí báwo lẹ́la ẹ̀ lè Yorùbá láyé láyé bá bẹ́ẹ̀ máa ṣe ìgbàlú wa kó ìbò náà lọ olóbi wa. ẹnìkan wá wà òun á ṣe fúnnà a sì mọ lólùgbìyànjú wọn máa wá sọ lọ́wọ́ wọn máa sọ lẹ́sẹ̀ bí ìgbà tó ti kéde sọ fún wa pé èmi dẹ́ rí òun ẹsẹ̀ lọ́wọ́ nítorí ẹ̀ bá rí kó wọn sẹ́lọ̀ ń pín akéde rẹ̀ fara yé sẹ́nìkan wí bẹ́ẹ̀ rí. àgbà ló dé tó jẹ́ pé kí sáyẹn náà àwọn kámẹ́rà táwọn kan à ń sọ àtìsí rẹ̀ kí ni ọba sọ wọn ní tí ọmọdé kan bá bẹ̀rẹ̀ tó bá wò di àgbàlagbà kí ni ọ̀sẹ̀lẹ̀ ọmọlẹ́yìn òṣèlú ẹ̀kọ́ náà ní yorùbá lẹ́kọ̀ọ́ nínú islamic level àwa fúnra ara wa mọ̀ pé àwa mọ́kàndínláwa àpé òtún màsí kọ́ lọ́wọ́ ogún ni o wọ́n má tó yorùbá yẹn bọ̀ o yorùbá bá ní mọ́kàntí là wà kò ní bẹ̀ sí kọ́lọ̀ ọ̀gbọ̀n ogun ni ọba kọ́lọ̀ ogun ni oṣù ti tà sí nínú àkúndà. àpè àkùsíbi tó pọ̀ olódò gan ni wá odò tí wọ́n là ń tẹ̀kọ̀ sí nítorí pé tọ́kọ bá ti gbà kọ́ ọmọ ńlọ́lọ́ lọ yọ olódò pátápátá. ok èmi tí wọ́n á kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ tí wọ́n á kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ ṣé àtijọ́ ibi tí ń kù sí ṣé ó wà bí ò lè sí yọ wà tó mùsùlùmí tó rí rẹ bá sì pé yọ mọ̀ pé mi ò pé bọ́wọ́ rẹ lè yàn mí tèmi àti lè pé tí èsì ti kọ́ lọ́wọ́ bá ti ń pé pé bí àwọn ànábì ọ̀lọ́ wàhálẹ́ ìdí ahàlùsọ́nà ọmọ nfúnra wọn ní excuse ọmọ nfúnra wọn ní excuse níbi kan nínú mọ̀júmọ́ ìfẹ́sà ọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó ní ìgbà fẹ́nikẹ́ni ó ti torí tèmi ọmọ abẹ́ni kàjà ìgbà fẹ́nikẹ́ni ó ti torí tèmi ọjọ́ ẹnìkan kó ní Islam ìgbà fẹ́nikẹ́ni wàhálà ìmọ̀ ìfẹ́ sùn ìgbà fẹ́nikẹ́ni ó ti torí tèmi ó pín ìyàlẹ́ yìí tó fi ti Islam sílẹ̀ àbí báyìí báyìí báyìí nítorí pé ìyàlẹ́ wọn ìyàlẹ́ mìíràn ọ̀tá tí wọ́n bá ta ìdá sí mi gbogbo wọn ìlú wọn ní àwọn awíkà tó mú ọ̀tá ìdá yẹn sí mi èmi náà máa ta ìdá sí yàn. ẹ wo àwọn olùmọ̀lá fẹ́ẹ́ sọ̀rọ̀ ẹ̀rù ọlọ́run ti bá ẹbí ló ní ibà ìwọ kan ti wò pé àbá àti ẹ ọ̀nà pàfẹ́ tó ti bá wò sí pé ká gbé gbogbo yẹn sórí àtẹ ò àti ilẹ̀ fẹ́lẹ́ yìí pé báwo lọ tẹ̀wọ̀n sí báwo lè léyìn náà tẹ̀wọ̀n tá àti lélẹ̀ ọlọ́run má ti dá sí ibẹ̀ fúnra wọ́n ti wá òkú àfa tiẹ̀ ọ́ tẹ̀wọ̀n tó gbogbo àwọn olùmọ̀ yóò wù lọ ọwọ́ àkótó ọmọ náà yìí kálukú ọwọ́ akọ ìgbéraga mọ́rọ̀ rẹ ọmọ wọn òkú kálukú bí ìgbà tó ṣe pé apáyé ni wọn wọ nìkan ló gún un lórí má sọ̀rọ̀ lágbájá dókítà lágbájá masha Allah ọ̀pẹ̀pọ̀ kọ́dà jáfẹ́ àtúnṣe ìsàmì àwọn ìjáde ìlú rẹ̀ sí ẹni dáhàmì ẹ̀dá kùn torí tọ́lá ìgbéde òkè ni dáhàmì kí lọ dáma. ok lágbájá náà masha allah alakosa ilalila jáfẹ́ àtúnṣe ìmáàmù ló ti jáde kọ́dà kò lẹ́tù ṣẹ̀ríà ló ti kẹ́kọ̀ọ́ kọ́dà kò lẹ́tù lóga ló ti jáde ó sì ń gbìyànjú pé dáhàmì kí lọ dáma. Ah, ah. la hawla wala quwwata illa billah تقولون هذا عندنا غير جائز فمن انتم حتى يكون لكم علم كوكو كاكو تاما كتا كوكو كاكو لو تبعت تاوالي تاوالي تاما بنتي ما في ولا نام كوكو امي انتم بيامي تاوالي كوكو لي ولا تاوالي كوكو تاوالي والله الله يجزي تولي tètè wá pé torí dárí yẹn ṣé ọlá lè kọ ọlọ́ọ̀lẹ́ ìgbọ́fẹ́ ní kọ ọ̀gbà ní ìgbọ́ àti sọ̀rọ̀ nǹkan àti kọ́ ti tó fún láti ṣe náà kí wọ́n fẹ́ ti ṣe kí wọ́n fẹ́ kọ́ ti kó ti kọ́ láti kọ́ ọ̀rọ̀ láti kó ti tẹ̀sí àpò àtọ́mí. èkó bẹ̀rẹ̀ ló tó wà ní mọ̀kọ́ rárá tó mọ̀tọ́ wá sí àwọn tó mú yẹn wọn tẹ kọ́ ọ̀nà tí kọ́ ọ̀nà tí gbogbo wọn fi lẹ̀ torí kí wọ́n وما كان المؤمنون لينذروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون كفور والله شو ما جابت حاولوا يكبتوا لك يكبتوا لك الأربعة أولا بعد ذلك ألومي الله لولو الوان بعد ذلك نقول دي ورادة يا مبتل wàláhì sàláhì ẹ̀mí àwọn èèyàn tọ́jú ayé wọn ni wọ́n fi lẹ̀. nítorí kórìlédè wọn má bà yóò lọ sí nípa pé kò ní ní olùmọ̀ tó ti tọ́ka sí. gbogbo ẹ̀kọ́ tó ń bọ̀ tó mẹ́ta kọ́ńgò mi ọdún méjì kọ́ńgò mi ọdún mélòó gbogbo kálukú náà gbogbo náà. nítorí eré ni nítorí ẹ̀yìn àlùmọ̀ ẹ̀yìn náà ọwọ́ akọ́ gbogbo ẹ̀ ọwọ́ adé ẹ̀yìn tí wọ́n á kà fún pé ńgbà tó ti dé wọn gbọ́dọ̀ jẹ́ mọ̀láìkà tó bá ti lè ṣàṣìṣe pín ẹ wá mú gbogbo báyìí rẹ sọ sómi ẹ wá sọ fún gbogbo àdúgbò ẹ lọ́kọ́ rẹ̀ má. wọ́n kà pé kásẹ̀tì olùmọ̀tàdé ni wọ́n ń gbọ́ lẹ́yìn mẹ́tẹ́ débẹ̀ lórí kí ẹni kí láì gbọ́ta ní sọ̀rọ̀ pàkínní tààrẹ. láàrin ilé rẹ̀ lọ́wọ́ ẹ sì máa gbọ́rọ̀ àwọn sọ̀fíṣọ́ láwùjọ wa yìí náà ọ̀rọ̀ àwọn ẹni tó ṣe pé tí ìbá ṣe pé èèyàn bá rántí fóònù ló fowó rẹ̀ ra rẹ́díò lẹ́sẹ̀ fọ́ rẹ́díò mọ́lẹ̀. ẹ̀rù ọlọ́run kan wá lọ kẹ́kọ̀ọ́ wa kọ́ lẹ́yìn máa gbọ́rọ̀ mi àmọ́ pé á ah, ọlọ́run kan san àwọn ẹni tó mú wa lọ kẹ́kọ̀ọ́ ìlẹ́sàn rẹ̀. torí pé wọ́n ti gbúdúgbúdú méje yàyà mẹ́fà lórí wa torí pé sinapò lè lọ́wọ́ nígbà tí ìlú wa jókòó tí wọn sọ pé ẹ má gbọ́rọ̀ lágbádá ẹ má gbọ́rọ̀ tàmílò ẹ má gbọ́rọ̀ dóòlà fẹmi nìkan wọn mọ agbọrọ mi ní gẹ́gẹ́ bíi tani ìyọlẹ nínú ọbẹ̀ ni tó ti pé kí wọn bá rí ni wọn mọ ọba mi ká oníkálukú olùmọdarí yẹn ó ní fún díláwùjọ rẹ kò sí sẹ́ni tó ṣe tánìṣì wàláhìí kò sẹ́ni tó ṣe tánìṣì rẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ fààyè gba ìfífún lókun tó mú káwọn èèyàn máa ṣe bí ìdílé tó fi sọ pé kọ́kọ́lì ìdílé tẹ̀ a gbọ́dọ̀ fààyè gba láwùjọ wa. ìpàtẹ lágbàáyé gba péré ẹjọ́ padà ṣẹlẹ̀ ni pé onítàn tí wọ́n sọ pé ìdílé nìyẹn ó níbi tí ń dí láwùjọ tó bá padà délé àwọn ẹwà máa wọ gbà tó ló bẹ mí. àdúgbò kọ́nàkọ́nà gbá kiri lónìí ẹwọ́rú wàhálà ẹwọ́rú gbogbo ọjọ́ ayé torí kálukú fi sílẹ̀ láti lọ fẹ́ kọ̀ máa kàn wá sọ mi kó lè ború dà ẹ má bọ́rọ̀ rẹ̀ má tí ìbá wa ti kọ́kọ̀ lọ́kọ̀ náà bá ya màálù bóòlù ẹnì kan kàtí lè sọ fún mi pé lọ́kọ̀ àwọn àwọn ẹlẹ́sìn ọ̀ má bọ́rọ̀ rẹ̀ má pé kí ló ti kí ló ti ẹ̀mọ̀ fún nílà pẹ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ wọn láì tẹ̀lé àwọn màlúù ní mẹ́rin. nítorí pé ẹni tí ń sìn wọn lọ́nà àwọn ti kà fún màláìka ohun yìí sàtì ohun yìí sàtì. tí máa wúlò lórí pàtó tó lò báwọn èèyàn àwọn èèyàn náà ní lórí kọ́ wọ́n lè lò lórí tiẹ̀ náà wọ́n lè lò lórí tiẹ̀ náà tí wọ́n bá ti ń ṣe òfin lò wọ́n lò lórí rẹ̀. akọ̀rọ̀ ọ̀wá wọ́n fẹ́ bí ilé kí ni ìdájọ́ kéèyàn lọ síbi tó ti tó kù ti kú kó ló lọ bá wọn ṣàdúrà lọ́kẹta ìjọkèje ogójì ọjọ́. kí ni ìdájọ́ rẹ̀? torí lábẹ́ dáhùn sọ́kọ̀ náà kí ni ìdájọ́ rẹ̀? ṣé sọ́nà ni àbí bídà? bídà ẹni tó bá ti wá ṣe ti káàpùlì àbí òbí káàpùlì ẹ̀ dáhùn. náà omi ò bá ti dà kọ́ tó o ti káàpìrì o ti káàpìrì ẹ mú kàn. ṣé gbogbo wa mùsùlùmí kùnà àlẹ́ yà bí àwọn kan wà ní àwọn kan. ṣé gbogbo wa torí ẹ tó bá lọ́rọ̀ mi wọ́n sọ. ọ̀ wá lónìí. wọ́n ti ṣe láti ṣe ká máa kún un torí mọ́nà dá sùn náà dáhùn sọ́dá nù. alùsùn lè kún lẹ́yìn o. alùsùn náà máa ń kọ́ o Odi káfíìrì àti odi káfíìrì. Bíkọ́sì èmi ọ̀mọ̀ bóyá àwọn ẹ̀kọ́ àwọn káàdì kankan lé ní káfíìrì káfíìrì káfíìrì káfíìrì tẹ̀sí náà tẹ̀sí náà tó káfíìrì. Ìkọ̀kọ̀ yé mi, red card yellow card. Bíkọ́sì ẹni ẹ̀sìn, ó mú kàtà àwọn àmàlẹ̀. Gbogbo àpáta àpapàdà dáadé kò lè ráyè jáde. àti wọ́n sọ pé ẹni tó ṣe káàdì àbàtà kókòrò yẹn ó lágbára pọ̀ ó lágbára pọ̀ ok. ó fẹ́ jáde. wọ́n ti máa sọ pé tó bá lọ bẹ́ẹ̀ ó ká lọ. ọ̀nà ọ̀nà ọ̀nà kájà. ọ̀nà wa ti nàìjíríà. ẹ máa kí èsì wa pọ̀ sọ ọlọ́run kájà pé wọ́n náà ti nàìjíríà àwọn ọ̀wá ìdí tó ṣe ń lò náà lò bẹ́ẹ̀ tó bá lọ rúbẹ́ ti di ẹ̀ẹ́dẹ́gbẹ́ aláàlú lórí jẹ náà. irú tó lò dá ló pọ̀ nítorí pé tí aláìmọ̀kan bá ń ṣe bí aláìmọ̀kan kí làwọn olùwà máa ṣe. ibi tá a ti tàkà fún sẹ́yìn ètò ìgbàgbà tó ti gba wọn náà káàkiri wọn náà bọ káàkiri náà abẹ́rẹ́ torí ẹ̀ ẹjọ́ ká kíyè sára ẹjọ́ ká kíyè sára ẹnì kan sẹ́lọ̀ ọ̀yọ́kù nínú kọ́mọ ìyá wa ní mùsùlùmí lókè ìgbà tẹ́sẹ̀ yẹn ọba ti sí nínú ẹ̀sẹ̀ tí máa sọ ní ìdí káàkiri lókè ìgbà tí ọba ti sí nínú ẹ̀sẹ̀ tí máa sọ ní ìdí káàkiri ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wọn ọ̀n bá mi sọ̀rọ̀ nípa ẹni tó bá ṣe kú pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pa mùsùlùmí ṣé nígbà tí mùsùlùmí pa mùsùlùmí mùsùlùmí tó pa mùsùlùmí tó di káfíìrì ẹ dákun ẹ máa dáhùn. àá tẹ́tẹ́ ẹ̀kọ́ tó ẹjọ́ kọ́ pa tó náà yìí tí mùsùlùmí bá pa mùsùlùmí ṣé mùsùlùmí ẹ̀ ti káfíìrì ẹlòmí ọ̀ya nù. Ìgbà tí wàá mi sẹ́nu pé wọ́n ti dákẹ́ nù tó fi mọ̀ fẹ́ sọ̀rọ̀. Àwọn ìwé ojú rẹ̀ káàkiri lọ́dọ̀ tí mùsùlùmí bá fi pé tó bá fi lè pa mùsùlùmí pípa tó pa mùsùlùmí ọ̀pọ̀ ti káfìrí máa lẹnu ní sáhìlà lókùn ìgbà tó o bá sọ pé halal ní kí n pa ẹni tó bá sọ pé halal ní kí n pa lórí kẹfẹ yìí nítorí kó ti ṣe tọ́lọ̀ ń tẹ̀lé wọ̀ ọkọ̀ dẹ̀ tọ̀ ẹni tó bá ti ṣe tọ́lọ̀ ń tẹ̀lé wọ̀ ọkọ̀ dẹ̀ tọ̀ káfàrà mi dà ọlọ́wọ́ bá sọ ike fẹ́mi lọ́rọ́ bí ọ̀pá yẹn nípa ọlọ́run wá lọ́mọ ẹ̀yà rẹ̀. ok ṣé àwọn alábẹ́ wa mọ òfin ọlọ́run jọ ọlọ́run lọ ni ọlọ́run sọ pé ẹni tọ́pá yẹn nígbà tó ti pé òun mùsùlùmí ni ẹni tọ́pá náà mùsùlùmí ni àtùkúwọ́tò ìmàlíyà kò ní sọnù kọ́dà kò ti pẹ́ nìkan ló ti kú pẹ́ kejì pé àwa para wa ni àkókò para wa ní alọ́ wa kó sọ pé ìdí ẹ̀sẹ̀ mùsùlùmí máa. أها قالوا wa ó وإن wà من المؤمنين قتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تجيء إلى أمر الله فإن باءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخوة وإن طائفتان من المؤمنين اقتتلوا mọ́mìnì làwọn eléyìí mọ́mìnì làwọn eléyìí wọ́n ti jà ọlọ́run ọ̀bọ̀ ti torí pé wọ́n bára wọn jà kọ́ má pè wọ́n ní mọ́mìnì. ìrẹ́ làwọn aṣojú náà sọ pé ẹsẹ̀ téèyàn bá tẹ̀ àtúnṣe téèyàn kì í gbọ́dọ̀ kúrò nínú jíjẹ́ mọ́mìnì nínú jíjẹ́ mùsùlùmí àyàfi tẹ́sẹ̀ náà jẹ́ ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ tí máa yọ ní polo ìlà. èmi pẹ̀lú rẹ bọ́sì náà máa yanu pàkàkókò táwọn wá yọ àwọn èèyàn kúrò nínú ìlà bí táwọn pè wọ́n lórúkọ àbí táwọn fún wọn lórí kì í sí bàbá ìyàwó fún wọn. nítorí pé tó bá ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ àwùjọ dàrú lábẹ́ àwùjọ ìsúná ó sọ wá láti fi hàn kéde ọlọ́nà láti gbà láti fi hàn ní bàdàn ó ní ìgbẹ́jọ́ sẹ̀lẹ̀ láti fi hàn ní òkèdè yìí náà ti fi ọkàn máa yá ní omi ọkàn yá ní ó ṣe wò wọ́n ní ìgbẹ́jọ́ nínú àwọn èèyàn tí òye kò yá ní àbílẹ́nu bá lù. ọlọ́gọ́bẹ̀ ẹjọ́ yẹ yín rẹ̀ wò náà ló tó yẹ kó àwọn kálukú ní yá ní ìsìn ẹ kàn máa sọ́n pẹ̀sẹ̀ ọlọ́run ìjẹ́ ìmọ̀ nípa rẹ̀ ẹ sì mọ̀ pé nínú ẹ̀sẹ̀ ńláńlá wà á ń dọ̀kúrò àlọ́ kéèyàn máa sọ nípa ọlọ́run ẹni téèyàn ọmọ ẹtí ká di àwọn pírísípùsì yìí mu ẹni tí ọ̀rọ̀ wọ̀ bàtà yìí ra ọ nípa ẹ̀sùn mọ̀ ń wò pé tí mo gbọ́ yìí kọ̀ọ̀kọ̀ yìí mọ̀ ń wò pé bí mo ṣe gbọ́ yìí kọ̀ọ̀kọ̀ yìí bẹ́ẹ̀ mọ̀ ń wò pé ti fẹ́ kojú ọ̀nà tún nà lẹ̀ àwọn pírísípùsì àti máa bára wa mi. àwọn kan wà sí máa fi lẹ́lẹ́gbẹ́ ẹ̀mí àwọn máa ń dín dẹ́gbẹ̀ẹ́ lédè Yorùbá kí ni ń jẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ dìgbà ẹ̀tọ́ bá mọ̀ kó túmọ̀ rẹ̀. ẹ dákun ẹ sọ̀rọ̀ ṣẹlẹ̀ yìí náà lẹ sọ kiri jẹlẹgbẹ kò yé mi náà ẹ̀tọ́ bá mọ̀ kó náwó fún un láyé. Ẹ dákun ọlọ́wọ́ sàwálẹ̀ sàrẹ̀ bá béèrè fún ẹ pé ní ìgbà náà wà sí kíláàsì ilé seminar workshop tó fún clarification ta béèrè ní ìsàbà ẹ̀ má kọ́ ọ̀nà ọ̀gbọ́n náà lọ àtàkì pọ́ǹtẹ̀ nìkan. Nàbàwá lè má sàlámà lè kó má sọ̀rọ̀ ọwọ́ nìkan ni ọ̀nà má sọ̀rọ̀. Wọ́n ti sáré àti ṣe kọ́bílà wá di ọ̀nà ọ̀gbọ́n tàbí kẹrìmáàlì bàbá àti ẹgbẹ́ báàgì fún un báàgì fún ara rẹ̀ látẹ̀lú mi. Máìkì lọ́wọ́ kó sọ̀rọ̀. Ẹgbẹ́ máìkì lọ́wọ́ kó sọ̀rọ̀. Ẹni tí a mọ̀ sí ẹlẹgbẹ́, ẹgbẹ́ bó ṣe yẹ òní pé kí a kóra wa jọ lórí ohun tí ó ní àwọn nǹkan tí a ti ní ètò òbí tó dábí pé ó dàbó bá yapa sọ́nà àdéhùn àdéhùn àdéhùn tó bá ti dá sí pé yóò bá ti gbé nípa ọwọ́ lọ́wọ́ rẹ̀. Alhamdulillah nítorí pé ó ti fẹ́ di èdè tó ti gba gbogbo òde kan ní ìlú ẹni tẹ́ ní tó bá ń sọ̀rọ̀ lọ yóò sọ fún àwọn ẹlẹgbẹ́ yẹn ẹlẹgbẹ́ yẹn lágbẹ́dá kíní kan lágbẹ́dá sẹ́wọ̀n fún àwọn abèrè èdè náà níjọba yìí wa àwọn ọ̀kan ti ń jẹ́lẹ́gbẹ́ ọ̀ iná náà ti bèrè ní. ṣùgbọ́n Yorùbá ẹlẹgbẹ́ ìṣẹ̀ Yorùbá bá pè yàn lẹ́lẹ́gbẹ́ àjẹnìyẹ abẹ́mẹ́rẹ́ gbogbo láti àwọn arábìnrin yẹn lẹ́yìn náà wà wà ìdílé ọ̀sẹ̀. ilẹ̀ yẹn kọ́kọ́ tún un ṣe náà. nítorí pé ọkà lórí ọkà náà ní ìdìbò tí ọkà ń sọ pé kí ní kẹlẹ́gbẹ́ lágbẹ́jẹ́ lẹ́gbẹ́ lágbẹ́jẹ́. ìwọ kan lára ìwọ kan lára tí wọ́n ti gbé olórí sílẹ̀ tó ní pọ́ńbẹ̀. nítorí pé dábàá sọ ní ìsìn kíkẹ́ táwọn gbà nírò pẹ̀lú ẹlẹ́gbẹ́ òǹlẹ́ni tó ń pè wọ́n jọ ń ṣe àkójọ kan tó sì wà lórí àgbékalẹ̀ kan wípé àwọn òní ti torí ẹ̀sìn káwọn òbí àgbékalẹ̀ yẹn lẹ̀ ẹni táwọn dojúkọ náà làwọn wà sí ó ṣe é ṣe kí wọ́n lọ sí ìdílé ní wọ́n tó ń gbóyàn nítorí pé wọ́n náà ti ka ṣéwù rẹ̀ fún o ti ka fún àràbà ṣe pé kò lè forí balẹ̀ fún kíkan àfi kí gbogbo ojú òfòrí balẹ̀ fún. ọ̀wá sọ tí òun rẹ̀ yẹ ọ̀sọ́ di mẹ̀rìnyàrú àtẹ̀sí wọ̀tọ́síà wípé òun ni ẹni tó bá fi tọ́rọ̀ rẹ̀ bá ti bá ṣé òun rẹ̀ mu òun lọ́wọ́ lọ́nà ẹni tí tiẹ̀ bá takò ṣé òun rẹ̀ kò sí lọ́nà. sọ̀rọ̀ pípẹ́ náà lẹ́nu mi ti ṣe sọ́nà rí ẹ̀ dáhùn bẹ́ẹ̀ lẹ́nu mí náà rí ní o pé súnà kìnìkan ló súnà kìnìkan lélẹ̀ súnà kìnìkan lélẹ̀ súnà kìnìkan lélẹ̀ ìdí inú tó fi jẹ́ pé gbogbo ẹni tí ìbá ti sàfà rẹ̀ kàlẹ́ ìfẹ́ ìṣẹ́ tẹlẹgbẹ́ ló náà bí tẹlẹgbẹ́ based on your own destination. tẹlẹgbẹ́ ni àti tẹlẹgbẹ́ ló ní àwọn ọmọ ẹni tẹlẹgbẹ́ ẹ̀ tó ń torí pé mo sọ̀rọ̀ àtúnṣe rẹ̀ yíyà kò tẹlẹgbẹ́ kan bẹ́ẹ̀ ẹ sọ pé ṣé ń ṣe súnà kò ṣe súnà ilé ìkílẹ̀ lágbájá ń ṣe súnà lágbájá ò ṣe súnà ó kílẹ̀ àbí ò kílẹ̀ okay based on that ẹnìkan ti tẹ́tẹ́ ṣé gbogbo ẹni tí ń tẹ́tẹ́ from a to z àdìrẹ́ni níta ilé súnà nu wa ẹ má dá mi lóhùn. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أي تلبس káàdì rẹ ti tẹ̀lé súnà náà àti ìṣẹ̀fẹ̀ àbá lè rí ìdílé tí tó bá ti wẹ́ náà ẹgbẹ́ ó ti di kọ̀ndẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbí lẹ́kọ̀ọ́. lórí pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí àwà jọ́ọ̀t àwà jọ́ọ̀t àbòsí tí wọ́n náà rọ̀ wá púpọ̀ ẹ̀ka kọ̀ndẹ́ẹ̀mù èèyàn ó lè jẹ́ fẹ́ lómi ìdarí mi ẹni tí ń fi ń tan sọ́nà ká nínú ìgbésí ayé ó ní wá lọ́ba tẹ́ẹ̀nì rẹ̀ wàláhì olóòtú máa ń tó pé máa bá àwọn èèyàn yẹn dé kò sì sí nǹkan kan tí wọ́n ń ṣe tó lè mú takoto náà takoto àtàbí yọ kàn fà pẹ̀lú wọn káwọn pé wọ́n yànnà náà yọ ọ̀wádìí rẹ̀ ọkàn ti kó gbogbo wọn papọ̀ náà ni wípé máa ń lé ìsàmà àná فهو ضدنا فإذا كان ضدنا فهو عدونا كذا بقاعدة بوش انتم بالي عيدة لوني نتمنى ìwé ló ti jẹ́ pé mo fọ́lá ẹlẹ́gbẹ́ ọ̀ á hapò lẹ́nu àbáyé hapò. ẹ dáhùn o àtọ́rí pé lédè yorùbá kọ́mọ̀jẹ́ kó ń pa àwọn èèyàn ní ẹlẹ́gbẹ́ àjẹ́ wọ́n pè ọ lẹ́jọ́ wàtú àdìsọ́ bá fẹ́ tó gbọ́ yorùbá ló pè bẹ́ẹ̀ yóò pè ọ lẹ́jọ́ kọ́ ọkọ̀ ló kọjá oko lájẹ̀ oko lọ́mọlẹ́gbẹ́ àjẹ́ ọmọlẹ́gbẹ́ oṣó ọmọlẹ́gbẹ́ mèrè ẹ̀ ò ní bọ́ọ̀mẹ̀ o ní kọ́ọ̀bẹ̀ tẹ bá dé kọ́ọ̀tù tó ọmọ kọ́ọ̀tù tẹ máa tẹ̀lé ayé ló ní ká bàdé rò pẹ̀lú gẹ́gẹ́ wọ́n ti mú ọ lọ lórí tẹ yorùbá lẹ̀ jọ sọ ẹ ọ̀sọ̀ ike lágbájé ṣe lọ́nà àbí òye wa lágbájé ṣe súnà tó wọ́n mọ̀ pé ọ yàtọ̀ sí ẹlẹ́gbẹ́ lágbájá àti lágbájé ṣe súnà ó tó bẹ́ẹ̀ tó ọ̀kàlẹ̀ pé lágbájé ṣe súnà tó ọ̀bà lẹ́yìn kí náà wọ́n àfọwọ́rọ̀ tó lè ọ̀kàlẹ̀ yá ní ti fọ́ sọ pé lágbájé ṣe súnà yóò bí ọ tọ́ba ní ẹ eh, torí pé tó fa ni pé nígbà mi ọ̀ máa ń dé ọ̀gbà rẹ fún ok ṣé nígbà tí mo ti wá ń dé ọ̀gbà fún ọ wá túmọ̀ sí pé mi yìí ṣe súnà wọn kà sí ṣe nù súnà bẹ́ẹ̀ torí pé tàbá ṣe ṣe súnà sọ pé kò túmọ̀ sí pàdé tẹ́lọ̀ mo rò pé yé yín ẹjọ́ sẹ́nu mi ọpọlọ rẹ̀ sí ó lérò pé tàbá ṣe ṣe súnà yà ti di màláìkà ṣùgbọ́n wà ń gbìyànjú gbogbo gbàgbára wa ti lọ láti rí pé àyàpá sí tọ́lọ̀ àyàpá sí tàdébù Muhammad sọlọ́lá àwọn àdìgbò àdìgbò tẹ̀lé ọ̀dà ẹni tó kù díẹ̀ káàtó àtẹ̀mí náà tó kù díẹ̀ tó kù púpọ̀ káàtó fún un pé kí n sagbára láti fà á kó lọ jẹni tí tiẹ̀ náà tún dáa sí i sẹ́ni ló pé tó náà ni àbí kí n sagbára láti lè dà náà ẹ gbìyànjú kẹ́ ìkọ́jú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóòlù àwọn èèyàn tó tẹ̀lé mùsùlùmí sí ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóòlù àwọn àdùsùn náà tó ṣe pọ̀ sí èyí kan ṣe pé àwa méje láti sọ láti fẹ́lẹ̀ ìgbà tí sọ láti góòrò ètò àti yọ̀yà márùn dànù èèyàn méjì tó kù sáré àti sáré ìgbàlù àti bàbá làdáyé. ẹyọ ká àtàbọ̀. ṣé ìlọsíwájú wa kì í ṣe ìlọsíwájú. lọ́wọ́ kí wàláì wàláì òdìdé òdìdé ní rárá. a sáyẹn mi sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀la tí ọ̀mọ àwòlá lọ́mọ ẹ̀ lẹ́nu tí ó kọ̀ mọ àwòdá lọ́mọ ẹ̀ lẹ́nu sókè lọ́mọ ẹ̀ lọ́kọ́ tó kú sáyẹn mi pe àwòdá lọ́mọ ẹ̀ lọ́kọ́ tó kú. ẹ dáhùn ni àbúlẹ̀ tí wọ́n pe àwọn yẹn lọ́mọ ẹ̀ lẹ́nu ìsìn. ìjọba mi dojú kòkòrò mọ́ ọgbà ìsàn. ọlọ́run ti máa yóò sì ní torí rẹ láéláé ọlọ́run tó rán nàbí ńlá musa ti àti haro lórí fìràwọn náà ìkànnì bá kàná ti di pé méjì lórí òníkà ẹ wá gbọ́n tó náà sọ ọlọ́run tó máa kókò ní torí rẹ ó bá sọ pé bàbá òun lè lè wò ó lè lè lè yí làálẹ́wò yẹ tẹ̀lé kẹ́wò ọ̀wọ̀ yá tẹ̀ bá dọ́dọ̀ ọ̀rọ̀ tó lẹ̀ nígbà ẹ̀ bá sọ ọlọ́run ní kẹ́ ẹ̀ jáde máa máa sọ pé mo fi ń da yín lójú báyìí kí ni wọn yọ ọmọ nínú ni. Mm-hmm. ẹ ṣe dáwà náà èyí ṣe dáwà nìyẹn nítorí pé ẹni ṣe ṣe dáwà òun lànà àwọn èèyàn ní mẹdíkù dọ́kítọ̀ náà ẹ̀mí lẹ́yìn díìlì pẹ̀lú ẹ̀ fẹ́kẹ́ mi ọ̀gá yìí ẹ̀ fẹ́kẹ́ mi ọ̀dà ẹ̀ lànà àwọn èèyàn gidigidi torí ẹ̀ ẹ bá sọ̀rọ̀ tó lẹ̀ bóyá tó bá tó yẹtẹ̀lẹ̀ àwọn yàtọ̀ àti kọ́ bẹ̀rẹ̀ ọ̀nà ọlọ́run ti mọ̀ pé kò ní rántí kò ní bẹ̀rẹ̀ ọ̀nà àmì ẹ̀wọ̀n tọ́nà ní wọn. bẹ́ẹ̀ náà làwọn náà tọ́bí ma rahmat min Allah ilé ìtẹ̀lẹ̀ wọn. wọn lè kó ìtẹ̀ fọ́ọ̀kan wọn lè yíga kálbì lẹ́kọ̀ọ́kọ́ mi hàwùlì. ìkẹ́ ọlọ́run ló mú ọlẹ̀ fún wa òkúrẹ́ anábì sallallahu alaihi wasallam tó o bá dé òkúrò rò aláyàkókò nàbí gbọ́ọ́gbìn yẹn àwọn máa wọ ibi àtìṣe téèyàn ṣe àìdá téèyàn ṣe lópin ìgbà tó bá ti dẹ́ni ní wọ́n sọ̀rọ̀ àti kékeré kò lè yọ́pò nínú jíjọ ọmọ ìyá wa ọmọ ìyá wa náà lọ sí. ẹ rí i pé lónìí àwọn ẹgbẹ́ ń pè lẹ́lẹ́gbẹ́ ẹ ti kọ̀ǹtẹ́ẹ̀mù wọn hundred percent ẹ ti kọ̀ǹtẹ́ẹ̀mù wọn hundred percent débi pé tẹ́lómi ni wọ́n sábà fẹ́ ti súnà dẹ́yìn ṣe wò tó bá rántí bẹ́ẹ̀ ṣe máa ṣe tó wàhálà ìṣòro. wọ́n ti yẹn bá rí ìdènà yóò ra òkè ọ̀bẹ̀rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti fẹ́ẹ́ dá pátá nìdí là tó náà bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kájọ́ kájọ́ sọ́nà sọ́nà sọ́nà bí sọ́nà yìí ti wù mí tó àwọn akíní burúkú tí ń tó lọ́wọ́ àtúwà wà láì fi kíní burúkú tó ń bá tó ń dé. wọ́n ò pé káwọn náà ká kọ́ mẹ́tọ́dì láti fún àwọn èèyàn nítorí pé nígbà míì téèyàn bá ti ṣe súnà ìwọ wà sọ̀rọ̀ kò ní ní wà ẹ máa mọ fún tọrí pọ̀ ẹ máa gbọ́ àwọn tọrí pọ̀ àwọn tọrí pọ̀ sì ní wà èmi fẹ́ fa aláìmọ̀ká ó ń tọrí pọ̀ náà fẹ́ fa aláìmọ̀ká kálẹ̀ rò pé ọ̀kọ́ rí fa ó ń tọrí pọ̀ náà ọ̀kọ́ rí fa nítorí pé ìwà làwọn nà àlùsùn náà kọ́. Mm-hmm ọkà jùlẹ̀ ṣé àwa síra wa náà sáà fọ́nra wa ni ẹ̀dá pẹ̀lú máa dáhùn sáà fọ́nra wa ni bẹ́ẹ̀ bá rà wọn olùmọ̀ àánú sínú ọgbọ́n ẹ̀yọ́ bẹ̀rẹ̀ síra wa ni. Báwo ni náà? Wọ́n bá kọ́ ilé. Àwọn ẹ̀yà ń sàlẹ̀ sọ fún àmì kúnlẹ̀ fún àdẹ̀sọ fún àdẹ̀sọ bá wá túmọ̀ sí pé ká máa fi mú fún wọn náà máa ń bà lọ́kàn yìí láàbì tí wọn bá ń tẹ̀lé náà ẹsì ti sọ wá lẹ́nu lọ́dọ̀ àwọn bàbá bàbá yìí àwọn tó sọ wọn akókò amọ́kùnrin náà ni ẹnu ló jẹ́ tó bàbá rẹ̀ tó kù ní àti màmá lọ́wọ́ àpè nọ́mbà. ilé ṣe bẹ́ẹ̀ mọ́wàá náà ni. àwọn olùmọ̀tún náà bẹ́ẹ̀ pọ́n wọlé ẹ̀ pọ́n wọlé. lèmi tó náà nàbí làálà ń tẹ̀lé pẹ́sà àbá máa ṣe wọ́n máa ṣe gángangán gánà ni. ẹ̀ gbọ́n tọkùnrin yẹn sọ lọ́dọ̀ tó ń tó ń fẹ́ fẹ́ lé táwọn tètè ríran wa ó ní mo ti rìn mo ti nágbára mo ti lọ́gbòrò mo rí báwọn èèyàn ti máa ṣe pẹ̀lú ọba wa tó máa ń pọ́n wọn lé dúkìá àwọn sàábà Muhammadu ṣe balẹ̀ wọn kúnlẹ̀ bánàbì tí wọn dọ̀bálẹ̀ bánàbì bẹ́ẹ̀ yàn gbé kúbá sí àwọn yóò sí yàn tó wá dọ̀ ànàbì wọn yìí dọ̀bálẹ̀ bánàbì wọn kúnlẹ̀ bánàbì àmọ́ tó kó wọn tó apá ànàbì níbẹ̀ tó tó akó bẹ̀ táwọn apá olùmọ̀ wa lé ẹ dákun ẹ máa dá àwọn ẹ máa sábò ní táwọn apá olùmọ̀ wa lé ẹbí tó náà ni wọ́n lè fi mú kí n náà yóò tún àwọn ọmọ ẹgbẹ́ jọ́sùn pé ẹgbẹ́ bá sálámà tí wọ́n wọ̀ ní dà ìmú ló fi gé mi ìmú lè mí náà ti dáhùn. bí ẹnìkan tó wọlé ní ìsìtò ní ẹ̀ dáhùn kí ló dé wọ́n ní wọ́n sálámà ní à wọ́n ti dáhùn. kẹ́kẹ́ sàmà sàlámdà kó o ti sálámà lè mí náà dáhùn. àwọn ẹni tí ó yẹ kí ẹ máa kẹ́kọ̀ọ́ yìí náà lọ́dọ̀ nǹkan àwọn kan wàlá ẹ̀ wọ́n ń bà mí nígbà tí mo bá tó kọ̀ pé káwọn èèyàn mọ̀ màmá rẹ̀ sí òsùn náà ti gbé nínú ìyá nínú ìyá tá nínú ọjọ́ náà wọ́n máa tá ìmọ̀ màmá rẹ̀ òsùn náà ti tó ti torí pé bàbá mi gan yóò tún yóò gbọ́ máa rẹ̀ wá ọmọ rẹ̀ bọ́ọ̀dù pé à bóun ti ṣe rí gbọ́n tẹ gbọ́n tẹ fún mi ọmọ rẹ̀ ṣe tó ti ní sún náà ló ń ṣe ọmọ lọ́yà gbọ́dọ̀ kí ìtara jàmá àpọ́nlé dẹnu súnà ẹ̀rí nínú arábìnrin mọ́kúra àbúrò rẹ̀ lọ́rọ́ kì í wá wáyé ó rí táwọn èèyàn méjì kan lọ ọwọ́ àti ọmọdé tó kéré tó kéré náà àwọn méjì lọ́wọ́ ó ní kò ní eré ìjọsìn ó ní bàbá mi ó tó bá jẹ́ bàbá rẹ̀ lọ́sùn sẹ́mìhì bísímẹ̀ ọ̀gbọ̀dọ̀ lákọ̀ọ́mà lórí ọ̀gbọ̀dọ̀ lákọ̀ọ́mà lórí wàlẹ́ àtàtà ọ̀sẹ̀ màálí ọ̀gbọ̀dọ̀ gba wá sí ẹ̀fẹ̀ màálí lọ. tí ẹ̀ bá ti jọ máa rìn dọ́gba wọ́n fẹ́ yàn. wàlẹ́ àtẹ̀jìlẹ̀ ọ̀bìlà ọ̀gbọ̀dọ̀ tó kókó tó tó kó. à ń lọ ọ̀dà mi lẹ́kọ̀ọ́ wọ́n gbé mọ́tò kalẹ̀. iṣẹ́ owó tó wọlé àwọn ọmọ ẹgbẹ́ kí ló dé? wọ́n ní àwọn ah, táwọn máa wà gánà yìí. والله mo fẹ́ ìgbà sọ́nà wà nù ṣé sọ́nà nígbà táwọn sàhábà ìtàwọn náà bọ́ lẹ́nu àlẹ́ sọ̀rọ̀ bá ṣe rí nu àwọn kan máa wá ṣe nǹkan kan àwọn akọrin máa pèsèsì gbogbo tá a ṣe láti máa pé sọ́nà náà sọ́nà wọn. wọ́n sọ̀rọ̀ síwájú bàbàlàbò tó sọ̀rọ̀ táwa ṣe bẹ́ẹ̀ wọ́n máa bàbàlàbà sọ̀rọ̀ pọ̀ tẹ́jú máa táwa ṣe bẹ́ẹ̀ ìrá ìlẹ́kọ̀ọ́ náà ló kúnnú lé wa kí ló bí àbúbùlánà àbúbùlánà àbúbùlánà ibà pàlẹ àpọnlé nìkan mọba àwọn ẹlápọ mọ wọn lórí ṣé nínú súnà náà ẹjọ bá kàn ti jù mí lọ lásán ní lápọ mọ lórí níta àbí jù ní lọ ó jọ tó rí lọ ẹlòmíì wà ní ìsìn ojú rẹ wọn ṣe bí ọ̀rọ̀ tà lásán náà ni tó òun jẹ nítorí Ọlọ́run ti gbé ga gbọnà mí Ọlọ́run ti gbé ga gbọnà mí pálí Ọlọ́run bó lè bá àtàánù wọn náà ara àwọn ẹ̀kọ́ tí súnmọ́ kọ́ wa yá máa lò ó nígbà tí pé kákan wà ígà pẹ̀lú bá fẹ́ yọ àwọn èèyàn kúrò nípa. nísìnyí ẹnì kan ní tẹ́lẹ̀ kọ̀ndẹ́mù yẹn pẹlẹgbẹ ẹlòmíì tún náà lọ́wọ́ àlọ́ bá tó fi dẹgbẹ́ wọn ẹ̀yin ọ̀ma bẹ́ẹ̀ wàláhì lọ́láhì tún náà lẹ́lòmíì wà lọ́ tó fi dẹgbẹ́ wọn lédè sọ òwe náà wọn ti jẹ́ bẹ́ẹ̀ tó fi díẹ̀ ní tẹ́tẹ́ bẹ́ẹ̀ ókè ọlọ́dún àhàwọ̀ ìwọ ti wà advance jùlọ kí ló ń kí wọ́n ti. ọ̀nà tí wọn náà fi fà á lọ́yẹ̀ tí wọn náà máa wá. nísìnyí nínú àwọn ẹni tí ọ̀rọ̀ wa lè má jọjọ ra wọn òun náà làwọn tá aláàjọ ti sọ́nà táwọn ti mọ̀ nípa lọ. àwọn jẹ kí wọ́n wà ń pẹ̀lú ọmọ ọkọ wa lẹ́kọ̀ọ́. tó wá jẹ́ pé àwa táà ìjẹ́ ọmọ ajó láwàá máa wò pé àwọn bàbá àwọn ti wà kọ̀ dẹ́ẹ̀ ṣé ká máa pàdémù wa lọ yẹ ni àbí bọ́ọ̀lù lọ yẹ ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀bá wọn. lórí pé tó dábí lójú ni pé ìwọ kọ́ lọ dá dámà ẹnìkan lọ́pọ̀ sí ọ̀la. nítorí bá fi mú ọ tí ọ̀jẹ̀ kú ló tutù ọ̀ma jẹ́ ó tóbi jẹ́ pé olùmọ̀tọ́ ọmọ jẹ́ ó ni wọ́n wá ń fa báyìí rẹ̀ ya wọ́n má ti ń ti wọ́n lọ dá àmọ́ fúnra rẹ̀ ẹnìkan lọ́pọ̀ sí ọ̀la. sọ yẹ kó fi yérò ẹ má jẹ njọ́ kan nínú ẹni tí wọ́n máa bàjẹ́ ẹ má jẹ njọ́ kan nínú ẹni tí wọ́n máa bàjẹ́ ẹ má kíyèsí o máa bá ń bà wọ́n jẹ́ ètò wọn wúlò ẹ máa wí fáwọn èèyàn ẹ yọ gbogbo wọn kó ní Islam gbogbo àwọn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó wọ́n ṣe sí wọ́n yẹ kí n sáńtì sọ̀rọ̀ ọ̀nà sẹ́mọ̀tọ́fà nítorí pé àjẹ́dọ̀ fi dé nítorí pé àjíìbù ní pé.

tọ́ba wá fò nìkan kọ́ kí ló bójú yẹn yóò bójú eré mà kó yóò bójú eré mà. lẹ́yìn náà kò ní ìdíkà máa jà táǹtà ọ̀run ni aláǹda yọ àwọn ọ̀tá kankan ẹ̀sìn ọlọ́ọ̀nà polongo kí láwọn kan mi pẹ̀lú pé kí n máa bọ́ jẹ́ kí ni wọ́n fẹ́ múnú kí n bọ́ jẹ́ ṣé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ ṣé mo ti wọn lọ́nà wọn lọ gbọ́rọ̀ rẹ̀ tòkí wọn ló dé ẹtí gbọ́rọ̀ tẹ̀lé fẹ́ ti lọ́nà ọ̀pẹ́ yìí wa ń bọ̀ làbá àtúnà fẹ́ẹ́ ti dání lọ́kọ̀ọ́ká tó ní ìṣòro mélòó láì lè máa níbo lọ sí ni gbígbẹ́ máa dáwọ́ ẹ̀kọ́ rọpẹ́ sẹ́rí rí ẹ̀dá kùn ìrọ̀rùn ní súnà bá mọ̀ ń fi àsìkò ìpè gbogbo Yorùbá fi kẹ̀ di àlùsùn náà wàlúwà ìtọ́lá ìrọ̀rùn ní súnà náà bí o bá lé lọ́wọ́ o náà wà lẹ́la. ẹ kí èsì tí wọ́n bá yìí sọ bí o bá lé lọ́wọ́ wà ní òlé lọ́wọ́. ìṣe ẹ̀ka ìjókòó tó ti sẹ́lẹ̀ ìdíráàmù tó yẹ mà bí o bá lé lọ́wọ́ owó dẹ́mà. o bá náà ló tún ayẹ fọ́mọ́ tuntun náà. Tó pè wọ́n dáadáa náà afẹ́fẹ́ yẹyẹ fún ẹsẹ̀ nù wọ́n pè ó sínú sí ìrọ̀rùn lọ́ba yìí wàláhì yóò bá lọ́yẹ̀ kó wá sínú sún náà nàìjíríà. kò sí òkò ọmọ mọ́dọ̀ kò sí ní ìdáhùn tó náà lọ́gbẹ́ àwọn ẹbí ma àwọn àti àwọn kan kalẹ̀ owó kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ owó kútúbà owó kìnnìkìnnì ń jẹ kìnnìkìnnì ń jẹ àlẹ́ ìmọ̀ adé rẹ̀. owó kù náà. ọba ajẹ́ náà ajẹ́ pé nínú àwọn àlànà tá a máa tẹ̀lé kò náà ni èmi pẹ̀lú ẹni tó rọ̀ wá fẹ́ jọ tàbí tí mo rí pé wọ́n òbí fẹ́ kó bí ọ̀nà sún nàlẹ̀ máa kọ́kọ́ ní ìfọ̀ àwọn àjọjọ tó lórí tọ́lọ́ ní mo ti máa ti pàkíyèsí rẹ̀ kéde pé mo fẹ́ ti fi wọ̀ rẹ̀ nítorí kéde gbogbo ẹni tó sọ fún yàn pọ̀ ọ̀tà ti ṣe kéde gbogbo ẹni tó ń pàkíyèsí èèyàn ní máa sọ lọ́rọ́ lọ. pípọ̀ nínú wọn yọ̀ọ̀bẹ fi ibi tó kù sí hàn lórí ẹjọ́ bá ní ìfura kò ní ìfura ti ṣe ní fún mi lójú ẹlòmíì yọ wá bà mí ni àbí tó bá rí pé mi kan òun kan la lọ wà mí kan òun yọ sọ àtìsẹ mi fún tí wọn bá sọ àtìsẹ mi yín náà fún yín bẹ́ẹ̀ ẹ fún abẹ nìbọn àmọ́ tó máa sọ fún yín lójú gbogbo yẹn lójú pé wọ́n jẹ súnà ọ̀rọ̀ wo lóru kó ṣe tọmọ kó ọlọ́run dá padà pé súnlẹ̀ wo ni wọ́n náà lóko pé wọ́n náà ti dán mi yẹn síbẹ̀ náà a máa ti sábà rí pé ẹnìkan ya pàṣẹ wa àbá máa ti kásẹ̀tì jáde ẹ̀dá fẹ́ dáhùn ẹ̀wọ̀n tí kásẹ̀tì fún rí àtẹ́yìn wọ́n máa bú àwọn èèyàn wọ́n máa dáko wọ́n máa dáko bàbá wọn wọ́n tún sọ̀rọ̀ wọn wọ́n lè bá a dá wọn mọ̀ wọ́n má bàa dín mú. tòun túmọ̀ sí pé àmọ́ píríncípù tí a lò sọ́nà fi máa bá ẹni tó bá tàkó sí ẹ̀rí máa ń ṣe àfẹ́rẹ́ ní tó bá fẹ́ ṣe náà sí àfihàn wa bá ilé wọn pè ní àbíhà àtọ́wọ́ bá ti jẹ́ kójú àwọn èèyàn ìlú ti sọ ọ̀bíhà nù pẹ̀tù àti bíbí tàní nínú ilé wọn ẹni wò ẹ̀sẹ̀ tó pé yẹn ni pé yẹn ni. bákan náà ẹkún kéèsì ẹni bọ̀dì tí mo bá wò ó tàyè ọ̀yà pa mo gbọ́dọ̀ lè púrúùbù ní tèmi ń kó kó ń lọ nà níwájú ẹ̀. It tà sí pé wrong remain wrong wrong báwo wrong with you is right with others. torí pé tí wọ́n pẹ́ ọ̀dà ọ̀dà lọ́dọ̀ àwọn mi. tó ọgọ́tọ̀ lè mú ẹ̀rí wá lórí tóun fi sílẹ̀ tí wọ́n kà wá sí i. tó fi wá fi ń ṣe hàn án gbígbé àtìsẹ́ ni tẹ̀lé-tẹ̀lé ni gbogbo ẹ̀dá máa bíkọ́sì wo ẹsẹ̀ màláìkà ṣé kò pé tọ́ba tí sọ̀rọ̀ wáyé sọ̀kalẹ̀ fún ọ̀rọ̀ o ní láti lè prove ara rẹ ráì kó o sì máa kó o sì ṣàlàyé àṣìṣe délé yìí ṣe fún tó lọ́ọ́ fi mọ̀ bá ti ṣe ọ̀wọ́ akùn lọ́rọ̀ sọ gbẹgbẹ́ bá ti sọ̀rọ̀ náà bàbá ń sọ̀rọ̀ bàbá ti ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọlọ́mọ ẹ̀ lè ní ìsìlámù sẹ́wọ̀n fẹ́mi ti kà fún tó sàdìsì ẹ gbọ́dọ̀ fún láyé kó lọ sọ̀rọ̀ ẹ̀dínkọ́ sọ kí ló rò ẹ̀dínkọ́ mú tó pè lẹ́yìn ẹ̀yin náà wàá bì máa pé ẹ̀rí rẹ̀ ti ń pè lẹ́rìí gèdè tẹ̀lé ìṣòwò àlásán ni ìtújú lásán ni ẹ wàá ní ẹ̀nàná rẹ̀ fún wàhálà ìdẹ bá ti bẹ́ẹ̀ ẹ rí pé padà dì mọ́ra yín káìkáì ìgbà tó bọ̀rọ̀ sí rí nu mo dúpẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ wá jẹ pé ńgbà tẹ ẹ fẹ́ pàkíyèsí ẹni tẹ́ ń wò ó ti tẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ibi tẹ̀ ní ẹ gbọ́dọ̀ jọ jẹ́ pé ìdáná ní tì torí pé ìdáná tẹ̀lé a máa fọ́ ni lójú a máa di ní létí lèyí ti jẹ́ ká lè padà síbi òdòdó èèyàn gbọ́dọ̀ tó ń fẹ́ lò wàá jẹ́ pé torí fún náà ẹni tó bẹ́ẹ̀ lò tí ìyá pápá wa ṣẹlẹ̀ ọ̀dọ́ta lámàdá padà sí ìrọ̀lọ́ọ̀dì wọn á ní gbogbo lẹ̀ yóò wọ àtàwọn abáàlẹ̀ yìí ń jà wọn lọ ń kọ́ ǹdẹ́mọ̀ àwọn wọ́n á sọ pé tọ̀ kò sí condemnation ní ọ̀rọ̀ mi ṣùgbọ́n ìgbà tó ṣẹlẹ̀ àwọn fẹ́ ká padà sí ìdè kìtà ọ̀wọ́ ọ̀tún náà ti wọ́n sórí ìṣòro wa àlè ìṣẹ̀lẹ̀ àwọn á sọ pé kìtà ọ̀tún náà bá wò àbá padà sí ọ̀rọ̀ àwọn bàbá bàbá ìtẹ̀mọ̀ tó bẹ̀rẹ̀ try because tọ́lá lomi máa ń pẹ́ lomi lẹ́yìn tí ń sàtìsẹ́ based on ètò òmùrò ntí wọn ti rò pàpà dandan wọn jẹ kó ti dédé akérèmọkùnrin nílùú yìí olùmọ̀kan wà jẹ́ pé ó làgbà nínú ká máa gbé ní lọ sí ìsúná ṣùgbọ́n olùmọ̀ yìí ó ní okó ìra rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ọmọ á ń rẹ̀ láyìí náà kí ló dé ó gbà àǹkárá ni máa ń wọ̀ kí ti fún ma dídí la bọ̀ bí. Sáàlù tún nà náà. Ẹ̀yin ọ̀gbọ́n bẹ̀. Sáàlù tún nà náà. Lọ́sẹ̀dún ọ̀wá ti tún nà. Ọgbọ́n ọ̀jẹ̀ pẹ̀lú ọ̀nà kan. Àgbọ̀ ọ̀dọ́ ẹ̀jẹ̀ kírun fi lásán. Ìní máa dé. Ló máa ní ah, ẹ dákun gbàtọ́ wa lọ́ba ojú láyà ojú lọ́ba pé fẹ́rí bàbá mo fẹ́ràn yìí àwọn àgbàrá tẹ̀ máa wọ̀ àbí wọ̀ ní tẹ̀ máa dé òkú lọ́tọ́ gbogbo ẹ̀ ọ̀bá láàmú òkú kọ́ta kó tún nà bàbá yẹn bá ní bẹ́ẹ̀ni wọ bẹ́ẹ̀ yàgá ìtọ́ ọ̀gbọ́ ọ̀tún náà lọ́wọ́ sọ lè lọ́wọ́ wá jọlọ ní tẹ́ gbogbo nǹkan náà àti ìtọ́ ọ̀gbọ́ tún nà. sàánù tún nà tó túmọ̀ sí pé gbogbo àmọ́ mọ́tò àwọn ti ya mọ́tò abẹ́lé ti lára. àbí òye wa òfurufú tẹ́tí la bọ̀ bí rẹ̀ ọlọ́ọ̀mà gbọ́dọ̀ lè di òwúrò náà lọ bẹ́ẹ̀ lé ọlọ́ọ̀mà ọ̀kẹ́ nìkan òfurufú ilé àjẹbí àńdọ̀rọ̀ wa padà sí ibi ìdáàbò wọn ọ̀sùn nàdọ̀rọ̀ sórí ìdí ọ̀rọ̀ bá rẹ̀ lẹ́yìn náà nínú bá a ti lè báyàn ṣe láyé tábìlì lálàáfíà ẹ má máa sọ fún kí a ti ṣe yẹn ọ̀rọ̀ lásán tẹ́nìkan bá ń bá wa sọ̀rọ̀ wọ́n ti máa ka àdìsí rẹ̀ ẹ̀rì wá ẹ̀rì tó ẹ̀rì tẹ̀lé ẹ̀rì tẹ́lẹ̀ ní tó bá ti jáde fóònù dánilẹ́kọ̀ọ́ kò ní ráńpà ní kàtọ́ka sí àwọn àdìsí náà nìkan lọ́kàn kó jáde. tẹ̀lé ìgboro pípọ̀ nínú gbèsè ayé wa ọ̀ gbọ́dọ̀ tẹ́lé àdìsí àwọn èèyàn lọ ń wá ọ̀ máa fojú fo àdìsí wọn dá tó ọba jẹ́bẹ̀ wọ́pọ̀ ní bá ní kí wọn ọlọ́sì máa fún kálukú náà di rẹ́dì fún ọ láì rẹ́dì fún ọ ńgbọ́n máa rò lọ́kàn rẹ̀ ìdásá àfẹ́rẹ́ lọ́rùn sá àtúntò náà nígbà tí ọwọ́ rẹ̀ ọ̀dà ìròrí onídà wọ́n máa sọ pínpín àwọn èèyàn wọ́n máa sọ pínpín àwọn èèyàn tọ́wọ́n ti sọ pé lágbájá yìí onímọ̀ ní nípa ìsìlám ìgbàgbọ́ wa ní pé kò ní màmá kó wá dé pa ìdájọ́ màmá àwọn sọ. lọ́ba tàbí tọ́ba kò lọ́mọ ju gbogbo ayé ìwọ sì ló lòdò jù ní gbogbo ayé tọ́ba dání kan lọ́ba ọláyọ̀ tó fún ọpọlọ ọ̀sán lẹ́sàn rẹ̀ mo ti mú àṣìṣe o nínú tọ́ tọ́wọ́ òsì ní ti wẹ̀ o. sẹ́yìn pé wa àbí òpè wa ṣé ó pè wa ti dáhùn apá ìwé nu rẹ́díò lọ àbí òpè wa ó pè wa ti lọ jàmá. ọlọ́sùn náà tí wọ́n bá fẹ́ pàkíyèsí ẹnìkan kọ́ta ìdá tẹ̀kọ́tẹ̀kọ́ ni tẹ̀kọ́tẹ̀kọ́ ni. أكرمك الله khairan ẹ dákun a'anakumullah أعانكم الله àpọ́nlé tó ọba pàkíyèsí rẹ̀ yọ̀ gbọ̀yọ̀gbà àmọ́ ẹ̀wọ́ tiẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan. a ọmọ pé wọn ló túmọ̀ wọn ló túmọ̀ owó sẹ́wọ̀ ọgbà. bẹ́ẹ̀ kọ́ lèyìn ò pàkíyèsí bákan náà alùsùn náà ọ̀rọ̀ wọn máa wọn máa ń dín kún lòkùn alùsùn bá ti jókòó ìfọwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan oníkàlùkọ́ sọ tọ́ba mà nípa ọ̀rọ̀ wa lọ oríṣi mẹ́rin ó wà lẹ́nu tọ́ka lẹ́yìn mọ́ Muhammad lásán mọ́sálà kan ó lè ní ìwàyà ìwàyà ìwàyà mẹ́rin márùn yàtọ̀ sí àwọn ojú táwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà fún mú jáde ọ̀rọ̀ wa wá pọ̀ bá ẹ wá lò sùn náà àwọn máa ń yapa ní ìyapa àtẹ́ni fún olè bá débi òdodo kìí ṣe ìyapa kórìíra fún olè bá dọ̀dà torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀yin lè máa wo fún àtẹ́yìn ọ̀kọ́ kí ó ẹ lè máa wo pé tọ́ fún àti àbá sọ pé ẹjú òòrùn èmi sọ pé lọ́wọ́ ẹjú òòrùn àbá sọ pé ẹjú òòrùn bìṣọ́ wọ́n lọ́wọ́ ẹjú òòrùn bìṣọ́ ẹ̀yin àwọn ọmọ tó pé sábẹ̀ kú yà máa àyè ìtàlọ́kùnrin àyà jẹ̀ máa so nígbà tí kálukú bá mẹ́rin rẹ̀ jáde jáde wọn jáde ẹ rí i pé alìpadà gbà pé tọ̀ ètí ṣé ó gbọ̀n ló ti dédé kò sì ní ti tẹ̀tẹ̀ lára wa dípò bá wà ní kò sínú kan pé dábàá jáde pé ah ókè mi ló dúdú ló ti bọ̀ ló ti ti bà ó kí ni ló ti ẹrù lé bàbá mi. so bẹ́ẹ̀ náà ló sún náà wà ní wọn ní ti mo lè kọ́ síra ń pa àtàkà kólú màkánná òun kọ́ síra ń pa nǹkan yẹn kọ́jà tó tó wọ́n mú jáde tako tèmi ah lè fi tó rí rẹ̀ jáde òun ti kọ́ tiẹ̀ wọ́n ń tà lọ́jà èmi náà kọ́ tèmi wọ́n ń tà lọ́jà àwọn apàdé mi kan sẹ́yìn máa fẹ́ ní àtìsí lẹ̀ adarúgbùdù lẹ̀ èyí ó kọ́ pàdé lónìí. kí ni ọ̀sẹ̀ kí ni ọ̀sẹ̀ kò sí tí ọ̀sẹ̀ dáadáa lọ́sẹ̀ kọ́lá àbùdọ̀ fúnra wá síra. tòkè léyìí ni alùsùn lè yapa nítorí pé wọ́n fẹ́ sọ̀dà wọ́n máa ń yapa nítorí pé wọ́n yà sọ́kọ́ yìí mo ti lọ́kọ tèmi gẹ́gẹ́ bí ìlú gàdà tó bẹ́ẹ̀ láti sún náà wà tó ẹ lọ́kọ ẹni tí tètè fò lọ síbi ẹ̀bá àpárí. ahlu sunnati wal jamaa wọ́n máa ń tẹ al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar kí wọ́n bá bẹ̀rẹ̀ náà nípa lóko sí tí àfihàn nípa ìlọra wa ní ìlànà báyìí. ahlu sunnati wal jamaa wọ́n máa ń tẹ al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar based on principles. lápèjúwe شيخ الإسلام ابن تيمية رحمه الله قلت نفى أهل السنة يأمرون بالمعروف وينهون عن المنكر على ما توجبه الشريعة wọ́n ní alùsùnà máa ń pèpè lọ sí jẹ̀bi dáadáa wọ́n sì máa kọ ìbàjẹ́ fún yàn ní ìbámu pẹ̀lú bí tẹ̀lé àtẹ̀tẹ̀ lọ́nà ìyẹn ní pé kìí ṣe ní ìbámu pẹ̀lú àwọn tèrò kìí ṣe ní ìbámu báwọn ọ̀gá wọn ti sọ àlẹ́ máa tù dìbò hu àṣẹyà torí ẹ̀ lẹ́sìn ní báàlù tó nà tí nǹkan bá ti fọwọ́ pọ̀ ọkọ̀ tí ọba ti fọwọ́ pọ̀ kọ́ ọ̀fẹ́nu kọ̀ tí ọba ti fẹnu kọ́ kọ́ ọkọ̀ kọ̀kọ̀. báàlù tó nà ìdí amòròbè màálù wọn náà yọ nínú kàkọ́ ọmọ bá nǹkan torí ẹ̀ ní báàlù tó nà kọ́kọ́ máa ti wọ́de ẹ̀ ní báàlù tó nà kan kọ́ máa ti ráyọ̀tì ẹsìn ní rí alùsùn nàkan kó ní ẹ òun fẹ́ kọ́ bàjẹ́ látàrí kíkọ́ ń jẹ ọkàn kúdàrú lásán ni ẹ ọyọ́njẹ lójì ṣé bẹ́ẹ̀ fi lọ mẹ́ta wò wá rẹ̀ àwọn náà sọ pé no ó lè jẹ́ water strike ó lè jẹ́ food strike without water lọ́mọ ọmọ mi kò ní jẹun kò sí rẹ̀ ìgbéko ẹ̀ lẹ̀ kó kú ẹ̀dẹ̀ rẹ̀ alùsùn náà àwọn máa ń tọ ìlànà tá ń tọ̀ lórí bí àkùránì ti sọ bí súnà ti sọ. sáàlù súnà wa sọ ike nínú kò sí nínú amru bil ma'ruf wa nahyi 'anil munkar ká máa kọ ìbàjẹ́ fún ọ lórí lóde gba lóde gbayàwó lórí mímbà kò sí nínú amru bil ma'ruf wa nahyi 'anil munkar ní ìsẹ̀yìn wa kò mímbà jọjúmọ́ sẹ́rí kò àrí ibà tí wọ́n wọ̀ kókó lórí ìjọba sẹ́rí kò àrí ibà ìdẹ́sẹ̀ ìjẹ́ ìwà àtúgẹ́ sẹ́rí kò àrí kékeré ìwọ kan orúkọ fẹ́ẹ́ rí wàhálì inṣàlá ó rí gbogbo tó bá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ alùsùn náà nìyẹn o kàkà tó yé wa alùsùn náà ti wà lápẹ̀tọ́ yìí èmi àtọ́ta ìdá ọwọ́ fún mi bà lójúmọ́ tẹ̀lé èmi àwa yìí èmi àwa tọ̀tẹ̀ èmi àwa tọ̀tẹ̀ kéèdì kí lọ fẹ́ ti gbà tọmọ pẹ̀tùmọ̀ rẹ̀ nígbà yóò yàn ẹ̀yà rí fún. alùsùn náà ti sẹ́ kúròòjù alùwùlà tó torí ẹ̀sẹ̀ máa sọ kẹ́bílí bá a máa ojú ọ̀nà àwọn alùsùn náà ti wọ̀ àwọn máa ń tàdó àpolo ni wọ́n èsè pè fún nítorí tí a bá sèpè fún tó bá mú gbogbo iná ẹ̀lẹ́kùn òkùn bẹ̀ tòbí alùsùn náà ti wà ní ẹtì fi tó bọ́ sórí ìgbà ní alùsùn náà ti dáwà yọ̀ wá ẹlòmíì ti dáwà alùsùn náà ti kàní máa ti dáwà gbogbo bí sẹ́ bá lọ láyé alùsùn náà lẹ́bàá pé ti dáwà dòrótò mẹ́tàjì alùsùn náà lẹ́bàá bẹ́ẹ̀ nítorí abúlé ọmọkùnrin lọ tó bá gbọ́dọ̀ rí kọlọ́fẹ́ máa ti dòrótò mẹ́tàjì fi hàn máa kọ́ wa ilifati. lóṣìṣẹ́ bá ti ká jáde táwọn yẹn lè yarí mọ́ ọlọ́gbẹ́ àwọn àkàdé bí wọ́n ti ní ilifati ọlọ́lájọ́ àkùrá ní pété ẹ̀ka ọgbọ́n ni abẹ́ wù. àwọn èèyàn kọ́ yarí mọ́ lọ tó àrùn súnà ló máa ń kọ́ ni lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n ẹ̀ẹ́dì tó gbogbo ẹni tó fẹ́ ti ní lọ́nà náà abẹ́ dáwà làwọn náà kọ́ sí. abẹ́ dáwà làwọn náà kọ́ sí dáwà lọ́dọ̀ alùsùn ẹ̀tọ́ ìjàmá ó ní píríncípù alákọ̀ọ́kọ́ alìlẹ́fìtì máa mú mi tọ́lẹ̀ fi là ń mìíràn ṣẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wá mà nípa ìrírí yá. gbogbo ara lè sọ̀rọ̀ nítorí gbogbo ara lè ti dáwà. ẹnìkan ọ̀ma nípa ìmọ̀ nípa òfin ṣẹ̀rí yá ó sì lónà mẹ́ ti dáwà mẹ́kò ní kápẹ́ntà kó dúró níbi tẹ mẹ́kò lẹ̀ kọ́ máa ti dáwà tó bá tẹ mẹ́kò mu dáwà tó bá tẹ mẹ́kò mu lọ́ bá fẹ̀ ẹ́ kọ́ máa ti pa àmùkò kọ́ máa ti yé tòkó kí ló dé ẹ̀mí tí tòkó ẹ̀ dé pa àmùkò mùsùlùmí lè mẹ́ mẹ́kò tó bá ní blọọgì mẹ́ta lójó láti bá tó mẹ́tẹ̀ẹ̀ta náà lójó kí ló fẹ́ ọ̀kan lójó ọ̀fẹ́ òkúlé tẹ̀ fi ọjà yìí nígbà tí a lọ sí ibi tó ń ti tà wọ́n bá tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ní ahọ́n tuntun náà ni. tẹ́lẹ̀ làwọn ti sọ ibi tó jẹ kẹ́yìn ti dá wà yìí lẹ́sẹ̀ kí káfíńtà náà wá ké ìní ìsìn tẹ káfíńtà mà dá wà wọ́n ti ká ilé ìmọ̀ sọ fáwọn ìyàdẹ́ bá débẹ̀. akọ́lé àlọ́ lẹ́ẹ̀ máa pa ok ẹni tí ọ̀wá kẹ́kọ̀ọ́ ń kọ́ lọ́wọ́ pété dáwà àrí. lóṣù náà ti dáwà yẹn wọ̀ wọ́n ní bá ti lu sẹ́yìn láyọ̀ èsì gbogbo ẹni tó lọ sílẹ̀ lábá lọ́kẹ́kọ̀ọ́ èsì ti gbogbo ẹni tó wà lẹ́yìn ọ̀rẹ́ kọ̀kọ́ olùkọ́ yẹ wa ọ̀nbẹ nínú ẹni tó rí lẹ̀ lábá lọ tọ́kẹ́kọ̀ọ́ jẹ́ ẹni tó lọ lẹ̀ lábá rẹ̀ lọ ó sì fẹ́ ẹni tó lọ lẹ̀ lábá tọ́kàn lọ wòran tòǹtòrí pé lọ́dọ̀ tí wàá ní ìsìn àtọ̀ fún mi báyìí ló ti jáde ó ti tó nímà kò tó nímà o ẹ̀rí pé àwọn olùmọ̀ wa láyé jọ wọn máa sọ ibi mi ìjókòó láti máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àfìgbà tí iye èèyàn báyìí tí wọ́n jẹ́rìí fún mi pé kò tó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ làwọn arí nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ ọ̀yẹ máa kọ́kọ́ wá mẹ́rin àwa ìmọ̀ kọ́dá gbọ̀dọ̀ ó ti bẹ nínú àwọn èèyàn tó ti kọ́ lọ́lẹ̀ ọwọ́ afẹ́ fagídí jẹ́ ẹni tó ọmọ àpòtò lọ sí ti ẹ̀sìn ọlọ́run á sọ pé kọ́kọ́kọ́ kẹ́kọ̀ọ́ náà kọ́ da lójú kọ́kọ́kọ́ kẹ́kọ̀ọ́ náà kọ́ da lójú kó tó di pé yóò pèpè lọ sí ti ẹ̀sìn ọlọ́run píríncípù kejì lọ́dọ̀ àlùsùnà ọ̀nà ni àti àwọn tí yóò máa fi àlẹ́ lọ sí ìran ẹni tó ọfẹ́ pèpè lọ sí ti rẹ̀ wàá mú adájú wàá mú ẹ̀yẹ́kẹ́ sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nínú dùn áàtì lónìí wọ́n pèpè lọ dápò wọn ni àbí òye wa wọn lórí ní ti pàtó ọlọpàá ọmọdé abúlọpàá pé lọ tó ọmọ pẹlẹ lọmọ ayárí. lórí pé wọn ni lórí ní sinmi àti ọyọ tó wọn jẹ akọrọmọlọ mọjọlọ alaalim anihiri baharul umma mufti anam mursil anam lọ ma tó àwọn òpèlè yìí lọ́ba yàrá lórí pé kò sí nítorí ọlọ́run tẹ́lẹ̀ won قل هذه سبيل أدعو إلى الله على بصيرة kọ́nà ọ̀dà kò ṣe wá bẹ́ẹ̀. alùsùn náà máa ń dókè lọ sọ́dọ̀ rẹ̀ ìdí ìlú dẹ́bi ìlú alùsùn náà fún ìpadà àdẹ́gbẹ́ fún ìpadà àdẹ́gbẹ́ nítorí pé ẹ̀sìn làwọn ti nítorí pàwọn akọ̀dà àti ọmọ àkójọ kò dúró nǹkan báyìí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àwọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn pé ẹran ah, kíníkì mélòó la ti kà lónìí sápúlà mélòó la fẹ́ gbé ká fáìlì mélòó lẹ kà jáde nítorí di ẹlẹ wọn hmm. ni ẹni tó ọba lẹgbẹ láyé tó ní lẹgbẹ lọ́rùn ẹgbẹgbẹgbẹ sọ ẹsẹ Islam sábà ti mójútó ẹrí pé Yorùbá tó máa ń sọ pé táwọn ọba tẹgbẹ tó bá ti jọ títí àwọn onírèèyàn hmm. ẹ̀dá ọ̀pọ̀ èèyàn ní jẹjẹ mọ hmm. ní ìsìn àpàdé ti dánilẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ agbádàrà pé ẹnìkan nínú wa ó bí ma ó ní kẹ́ wá bí wàlí ma ọkọ̀rọ̀ akéde bíi yóò rí ju etí ń fẹ́ lọ àbí òní rí yéé ah. tó fẹ́ mi pa wá o ah. àwọn ẹgbẹ́ òrìkì lè ti fẹ́ lọ wà láàyè lórí ẹ̀ tí ọ̀rẹ́ tó wà lọ fún ẹgbẹ́ ẹgbẹ́ kan tó ń tara rẹ̀ jẹ. bákan náà lọ́dọ̀ àti sunna kò lè máa wọ́n máa fi dáàbòrán àti sunna tọ́ka ti ti tẹ́ ètò tó dákà máa ka ọ̀rọ̀ ẹ̀sìn jáde lẹ́nu wípé fọ́nbọ̀rì ilà ilmi látọ̀bọ̀rì ilà amali yanfa'uka ilmi wala yadurruka tafsiri lọ́dọ̀ àti sunna kò lè máa kọ́wùlù muhammed wọ́n fẹ́ sọ àwọn fi ti tẹ́ni. yẹtù káwọn kọjọ nígbà wọn aláàlú alùsùn lè ti bẹ torí ẹ ló jẹ pé tí máa hó tí àtìsáàmì nìkẹ tí àbúláàkì nìkẹ tí ìbàdàn nìkẹ bẹ́ẹ̀ lára alùsùn náà ní ibi láyé wàlúwàlú ibi kíbi tó bá lọ láyé tó bá ráwọn mùsùlùmí ọmọ àwọn ọmọdé àwọn ilé ìsọ̀nà àwọn ilé ìjẹsọ̀nà wọ Pakistan ó rí bẹ́ẹ̀ kó ọmọ india ó rí bẹ́ẹ̀ kó lọ gbogbo àwọn egypt yẹn náà wà á ráwọn alùsùn náà yàtọ̀ kátó wá gbé sàwọ́dì ìyá àti bàbá wà á rí bóni kálukú kọ́ alùsùn náà yìí náà tọ́ alùsùn náà àwọn ti wọn nínú dáhùn àwọn agbọ́dọ̀ pa bídíà sí o àtàwọn bídíà agbọ́dọ̀ máa kó kí lọ́sídìí bídíà kọ́ máa tán ra rẹ jẹ yóò burú nípa lóṣù tó bá yóò burú bẹ́ẹ̀. Mọ̀rọ̀ kẹ́ yé wa. Ẹ ẹ kìlọ̀ burú ló bá ti mọ́ lì. Kìlọ̀ burú mẹ́. Àbí fi ọmọ agbébídọ̀ afa máa bọ̀ sí wẹ̀dẹ́wẹ̀dẹ́wẹ̀dẹ́ lórí kí ni wọ́n fẹ́ bí sáà ni. Ṣé kó bá náà ló dé yàn? Ẹ kìlọ̀ burú ló bí sí. Kìlọ̀ burú mẹ́. Ọ̀dà kama. Bákan náà kọ̀ọ̀kan yánu. Ọmọ sọ̀rọ̀ bíi. Ọmọ sọ̀kẹ́ tó a tó bá gbóyà ọ̀tí àlùsùn náà tó bá ti gbóyà ọ̀tí àlùsùn bíbí à ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ nígbà tí wọ́n láàrú lọ́jà ló ń sọ̀rọ̀ ìgbọ́n tó bá tẹ̀lé tó ní mọ̀ pẹ̀lú làwọn ẹ̀kọ́ ọmọ tó báyẹn ní ti ké sọ fún ọ pé tó bá wù ọ sí lọ tó bá wù ọ wá sí lọ ọlọ́run ẹ̀kọ́ tó ń gba àlùsùn náà xeyìrò náà nínú àwọn ìdí ìlú tẹ́lẹ̀ ká ló sún ọmọ ẹ̀sẹ̀ tó kò kíkẹ́ tí mo kọ́ yín fún ìná ọkọ yín tí mo ń ṣe fún ìná ọmọ ẹ̀sẹ̀. sáàlù sún ọ̀nà ẹ̀ka máa gbọ́rọ̀ àbí alùbídà náà ọkùnrin ẹ̀ka ní kátẹ́tì àwọn alùbídà náà lè ká fi máa ń gbọ́ sọ. ọ̀yẹ̀ ká ní òtórí nǹkan kan gàmọ́ wa lọ́kàn bẹ̀ nǹkan kan gàmọ́ wa lọ́kàn bẹ̀ tẹ́lá bá ti gàmọ́ yín lọ́kàn kò torí ẹ nínú dáhùn lọ́dọ̀ àlùsọ̀nà wọ́n yẹn fi bídà wọ́n yẹn fi ṣeré wọ́n yẹn ti da bídà papọ̀ mọ́ sọ̀nà tó eléyìí jẹ́ mẹ́ta lẹ́yìn àlùsọ̀nà wọ́n tẹ̀ ìtọ̀kan àlùsọ̀nà ẹ̀ ti wọ́n kó jáde lọ. ìkọ́ tó bá tó fún kó jáde léyìí dèm láàmà dé títí lọ tẹ̀lé jàmbá a ní pọ̀nìyẹ wàlá ìtẹ̀lá ní pọ̀nìyẹ ẹ wò lọ́ni lásán ni káfáwọn afáàsùn náà ti wọ́n bá pàdé ara wọn jíjà wọn ọ̀rẹ́ ẹ̀rọ kò sí ìlọsíwájú ọba tún náà nílùú yìí láìláì kò sí bá nǹkan tí ọkàn máa ń tẹ̀lé ni pé á ti wá àti ìdájì á sì pèsè ìdájì báwọn ẹni tí ọba fún àgbáyé tó àwọn ọmọ tí owó ọmọ wọn kà wọn mọ ká sórí wọn mọ ká sórí tó máa ti rí àwọn àtàwọn àwọn àwọn ọmọ rẹ wọn fa dúró sí wọn mọ bu ata sí ọ̀sán tí ọba sọra tí ṣé ọba ká gbé ọ ẹni pé ìfàsẹ́yìn ọ̀fẹ́ ni ọ̀nà fèdínù alùsùnà wọn máa ń tóbi lọ síbi ká sọkà ẹ dàpọ̀ kí ló dé tá à ní sọkà tẹ̀lé káàbà àwọn èèyàn kan ànábì wa kọ́ kíbìlà wa kọ́ alukurani wa kọ́ ókè kí wọ́n fẹ́ yà wá kí wọ́n fẹ́ yà wá ẹni tí ò tí ì máa ti súnà kó lọ́ọ́ máa ti súnà ẹni tí ò tí ì máa ti súnà máa ti súnà wọ́n láàyè àtọ̀kà àtọ̀kà tọ́ wọn ni kí n dá lóba tọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله الله صل الله سيدنا